الحمد لله رب العالمين الحمد لله الذي جعل القرآن كلامه أنزله الله تبارك وتعالى ليكون دستورا للأمة وهداية لخلق وهجة قائمة إلى يوم الدين أشهد لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القاهر في بعض كلامه خيركم من تعلم القرآن وعلمه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله حيث ما كنتم وتعلموا كتاب الله وعلموه الناس واعلموا أنه هو كلام الله المعجز المنزل على خاتم الأنبياء والمرسلين بواسطة الأمين جبريل عليه السلام المكتوب في المصاحف المنقول إلينا بالتواصل المتعبد المتعبد بتلاوته المبدوه بسورة الفاتحة المختتم بسورة النعم عباد الله اعلموا رحمكم الله أن القرآن الكريم نور رب العالمين ورحمته المهداة للعالمين قراءته عبادة وتفكر في آياته عبادة والعمل بمقتضى أحكامه واجبة فقد وصفه الله سبحانه وتعالى لأنه شفاء لما في الصدور لا سيما آيات الشفاء الست سورة الفاتحة وآية الكرسي وآخر آيتين من سورة البقرة وسورة الإخلاص والمعوذتين وهما سورة الفلك والنعم فقد قال النبي صلى الله عليه وسلم عنهما قل أعوذ برب الفلك وقل أعوذ برب الناس ما تعوذ الناس بأفضل منهما وكلها شفاء من كل داء سواء أصاب هذا الداء قلب أو جسد أو نفس أو عقل الإنسان عباد الله كل هذه السور والآيات وغيرها جازة تكرى على الماء أو ما يقوم مقامه كالزيت والعسل وكل ما يشبه الماء كما قال العلماء في ذلك حتى يقول معلوم ọba ọgbàgbà láyé ọpẹ́lú fún ọlọ́run ọba ọba tó ṣe Al-Qur'an tó ṣe ní ọ̀rọ̀ rẹ̀ ọba ilé sọ jẹ́ atọ́nisọ́nà ìwé afẹ́nimọ̀nà ìwé ìdáàbòbò ni wọ́n a lè wọ́n mọ̀ yìí títí ó kìtìjọ́ ìgbìyàn kìyàmà ọlọ́run bá ṣe alùkọ̀rán ó ṣe ní tíra tí èyàn ó fi mọ̀ ní ọlọ́run ó sì ṣe ní ẹ̀rí tó pin tí a máa lò títí ó kìtì ọjọ́ ìkẹyìn àṣò ní ọlọ́run bá nínú ìjọsìn

àwọn tá a jẹ́ oṣù ọlọ́run ọba ìpáyà ọlọ́run ọba máa jẹ́ ọwọ́ wà níbi yóò ti agbára wa ẹ ti jẹ́ akọ́ nípa ìmọ̀ Al-Qur'an bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi mọ àwọn èèyàn Al-Qur'an tíra kẹni tọ́lọ́run bá ti ní tíra ìmọ̀ tíra tó ti pé kò sí tíra tó jọ wẹ́ nínú gbogbo tíra tí wọ́n ti ṣe láyé ọ̀sẹ́nìkan tó ti ṣèwé ọ̀hún tọ́wọ́ dàbí Al-Qur'an Al-Karim ọlọ́run bọ́ba lẹ́kẹ́ ọlá ó ṣe ìhà rẹ̀ ó ṣe nírọ̀rùn ọlọ́wọ́ bá bá lékẹ́ ọlá ó ṣe kíkà rẹ̀ ó ṣe ní kọjá rọrùn lẹ́ni yóò tó bá fẹ́ jẹ́ ọjá rọrùn fún ọ̀tàjẹ́ alukoran ọ̀rọ̀ gbogbo àwọn èèyàn ni wọ́n kágara láti alukoran

lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ sí sẹ́mẹ́ ayé lẹ́ẹ̀kaná ìrírí wá bẹ̀rẹ̀ sí mú wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sí tuntun parí wọ́n kọ alùkùránì yìí wọ́n kọ sínú mọ́sáàpù èyí tó ṣe pé tákàdá táwọn òyìn là máa ń pè ní mọ́sáàpù tí ọ̀pọ̀ ọ̀rọ̀ jẹ́ mọ̀sáàpù ohun tí ń bẹ́nu rẹ̀ gẹ́gẹ́ là ń pè ní alùkùránì láwọn olùmọ́bùsàdá ikú tó wáyé tóhun tí ń dánú rẹ̀ lábá fi bóra kalamullahi lam yatajazza ọ̀rọ̀ ọlọ́run ọba ò lè kó lára ọlọ́run ìròyìn kẹ́nà àwọn òwìnrin ọlọ́run ọba ni àjásádá àlékì ṣùgbọ́n tó wáyé tó bọ́yá sákádà lábá fi ń bóra àwọn ẹ̀dá ni wọ́n ṣe àwọn iléeṣẹ́ ni wọ́n ṣe ọ̀wọ́ amọ́mọ́nà rẹ̀ èèwọ̀ ni ní fún máa jẹ́ pẹ́ ní fẹ́ fi bóra àníyàn rẹ̀ fẹ́ fi bóra ń bẹ̀ láti sọ pé ọ̀sẹ̀tọ̀ tàbí kọ́sẹ̀tọ̀ tọ́wà ikú tí ń bẹ́nu rẹ̀ lọ́pẹ́ fi bóra pàjáì ọ̀sẹ̀tọ̀ tọ́wà ikú sákàdá tí wọ́n gbélé lọ́wọ́ ní ọ̀sẹ̀tọ̀ torí pé dákan ní àwọn ẹ̀dà àwọn ọ̀fẹ́ ni wọ́n sì jáde àlùkò àán ọlọ́run ọba ọba lè jọlá ó jẹ́ kó dé ọ̀dọ̀ wa pẹ̀lú àkàtúnkà àkàtúnkà àkàtúnkà àti àwítẹ́wí àwítúwí àkétúkẹ́ láti ọ̀dọ̀ malakul jibril sọ́dọ̀ alẹ́bíwa muhammad sallallahu alaihi wasallam látọ̀dọ̀ ń tí ọlọ́run bá sí ọ̀dọ̀ àwọn sàábé látọ̀dọ̀ àwọn sàábé dé ọ̀dọ̀ àwọn tàbí'ìn látọ̀dọ̀ àwọn tàbí'ìn tí ó dé àwọn tàbí tàbí'ìn látọ̀dọ̀ àwọn tàbí tàbí'ìn tí tó gbódọ̀ orí àwọn tí bá mú tàbí tàbí'ìn tó fi jẹ àsìkò ti wà lónìí tíra yìí tíra kẹ́ ń pé kíkà rẹ̀ ìjọsìn ni

ìmọ́lẹ̀ lọ́jẹ́ fún gbogbo àgbáńlá ayé ìkẹ́ lọ́jẹ́ fún gbogbo àwọn tọ́nà bàbá jẹ́ tọ́sọ́nà lágbàńlá ayé kíkà rẹ̀ ọjẹ́ ìjọsìn ìrònú sí rẹ̀ tí ohun tẹ́yẹ ń ká ìjọsìn ní pẹ̀lú ìfi ń ìfi ṣiṣẹ́ nínú àwọn ìdájọ́ tí bá ń bẹ̀ ọ̀rẹ́ ẹ̀yìn ni ọlọ́run bá lóyún nípa ọjọ́ ìkẹsẹ̀ pé máa ń wo ààrẹ ọkàn gbogbo àyàṣẹ̀ tí bá ń bá ọkàn iná ẹni àlùkùránì máa ń wò ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí iná ẹ̀là kàtírà yìí kún rárá ẹlòmí tẹ ń wò lọ́ọ̀kan ní yóò tọ́lọ́wọ́ ó ṣe ní tó ṣe ké tẹ́lì yóò tọ́ bá dáàmú fún ọlọ́run bá wá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àyáàsì nínú rẹ̀ ó ṣe ní wòsàn pàpà jùlọ àwọn àyà mẹ́fà kan bẹ́ẹ̀nà lókò àn tí wọ́n máa ń pè ní àyáàtú ṣífà òṣèlú òun náà ní ṣọ́ọ̀tù tàúrà ayà kẹrìnlá ẹlẹ́ẹ̀kejì òun náà ní ṣọ́ọ̀tù ṣọ́rọ̀ Quran 26 verse 80 ẹlẹ́ẹ̀kẹta ṣọ́ọ̀tù Yunus ìyẹn Quran 10 verse 57 ẹlẹ́ẹ̀kẹrin òun ní ṣọ́ọ̀tù Nahl ìyẹn Quran 16 verse 59 nígbàtẹ́lẹ̀ ẹ̀ta òun jẹ́ ṣọ́ọ̀tù Isra 17 àyà 44 àti àwọn ṣóra mìíràn tí ọlọ́run bá fi ṣe ìwòsàn fún àlè ó yìí pé gbogbo ọgbà yóò tí ẹ bá tí ń kà yọ ma jẹ́ ìwòsàn fún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn sálátà fún àwọn tọ́lọ́run bá fi ṣe òun náà ni ha ní bìdà ha ha láti ìwòsàn bá fi ṣe kódà nínú àwọn ọkọ̀ tí ṣúrátù fàájì àmà àjẹ́ ṣúrátù ṣìbá ṣúra wòsàn ọ̀kẹ́ náà tó yẹ pé wọ́n jẹ́ àwọn sàárẹ́ ànẹ́rì sọ́dọ̀ bá wọ́n lọ ọjábúlé ah, olórí àwọn bíi ìlú nǹkan gbogbo máa sáájẹ̀ tàbí pè ní bí èjò ìjẹ́ jẹ́ ní ń tẹ́lẹ̀ bí ṣe ìwòsàn fún bí tí olóyè ó fi kó wọn ní bẹ́ẹ̀ ni àwọn tàbí ti padà ẹni tó sì kàánú wọn jọ náà sọ́wọ́tò lè fàájẹ́ àlọ́kà ìgbà tí wọ́n jẹ́ ọ̀dà níbi àwọn hamasara àdọ́sọ́dà ó ń tọ́lọ́ wọn bá bí pé kí ló fi mọ̀ ọ́n pé sọ́wọ́tò lè fàájẹ́ àtúrà ìwòsàn ni kí ló fi mọ̀ rẹ̀ arákùnrin ní òun kẹ̀rí pé kíkà rẹ̀ ìtumọ̀ rẹ̀ ọba bẹ́ẹ̀ lọ ó sì ọlọ́run ní pé bẹ́ẹ̀ ni ṣọ́ra tó lè fa ha tó sì fa ìwòsàn o bẹ́ẹ̀ bá ń kà sí gbogbo ohun yẹ dé lórí ọlọ́run ọba máa rẹ̀ náà lọ pẹ̀lú bẹ́ẹ̀ náà ni ṣe ìwòsàn bẹ́ẹ̀ náà ni méjì tọ́parí bá fọ́rọ̀ èyàn á mọ́nà rọ̀sọ́lù bí ma ń sílá ilé ìmì rọ́bẹ̀ lẹ́yìn bá ń ká ìwòsàn lọ́jẹ́ ọfà tó ń tí ọlọ́run bá fi sàlàyé nípa pé ká jó nímọ̀ ká máa kà á lálẹ́ ká tó sùn ó ń tí ọlọ́run bá jó wá pé mọ̀ ń kọ́rọ̀ ha àyàtẹ́ ìnìmì áhẹ́rẹ́ tó rọ́kìlì bá kọ́rọ́ fi kúlè lẹ́yìnlẹ́jẹ́ ní kàkàtà gbogbo ẹni yóò tọ́ bá ka áyà méjì tó gbẹ̀yìn ó ti tó kó nínú gbogbo ewu ọ̀làgbẹ́ na sára mẹ́sí láàyè fánlò ṣùgbọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mùsùlùmí mùsùlẹ̀ mùsùlùmí ayótá bẹ́kùnbẹ́kùn làwàbí ọlọ́run ọba ọdáàbò rẹ̀ bò wá pẹ̀lú àwọn ọ̀rọ̀ rẹ̀ àtàkà múlò nǹkan nílà ni Suratul Ikhlas ìyẹn kúlúwọ́ lọ áhàd ìwòsàn lọ́jẹ́ nínú àwọn ẹgbàwátọ́wá tí ń sàlàyé nípa pé ọ̀kan náà àwọn sàájá nẹ́rì sallallahu alaihi wasallam ó ń sọ ọlọ́run bá fi ṣe aṣáájú wọn láwọn ogun tánẹ̀bí ọ̀lọ́tọ́rin wọn lọ arákùnrin yìí gbogbo ìgbà yóò tó bá jẹ́ kírun fún wọn yóò kọ́kọ́ ka nínú ẹgbà wà ní wọ́n ní pé gbogbo súra yóò tó rí ọ́ta yóò fi súra tó lè kàlás yóò fi gbẹ̀yìn síwájú kó tó rò fún méjèèjì náà lọ lálàáfíà lọ́dọ̀ ànẹ́bí wọn Muhammadu sọ̀rọ̀ náà wà ní ìsúná arákùnrin yìí wọ́n ké gbàjáre àwọn èèyàn rẹ̀ nígbà wọ́n délé wọ́n lọ sọ fún ànẹ́bí wa Muhammadu sọ̀rọ̀ àrùsọ̀nà pé ìrìn tí ọlọ́run ìhun tá a máa rí ni pé ẹni tó fi so lórí fún wa gbogbo ìyàwó yóò sọ bẹ́ẹ̀ kí òun fún agbẹ́bá ka fásíà ó tún ka sóra ní ka láwọ̀ àhàjì àbí gbogbo ìgbà yóò sọ bẹ́ẹ̀ kí òun fún wa kó tó di pé yóò rí òun fi kólúwà láwọ̀ òun fi parí ohun tó bá kà wa kó tó kú sọ báyìí báyìí báyìí báyìí ni kí ó ní pé ṣúra yẹn ni mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ lójú ti máa sí rẹ̀ lójú ẹsẹ̀ ní Muhammad sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run ọba ní kí n sọ fún ọ pé òun nífẹ̀ẹ́ rẹ̀ òun nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú bó ṣe nífẹ̀ẹ́ Al-Qur'an Al-Karim pàpà jùlọ ṣúra tó lè fìlà ṣúra yìí ìdákanù ìdámẹ́ta Al-Qur'an ẹlòmí ọmọ àwọn ogun tó ń bá ṣe ẹka Suratul Ikhlas lẹ́ẹ̀mẹ́ta òun ti wa ẹ̀rùn ni pé Suratul Ikhlas mẹ́ta mẹ́ta lẹ́nu pé tí wọ́n bá ṣe ẹka tẹ́ wọ́n ti ka gbogbo náà ni pé gbogbo ohun tí Kùránì sọ láti ni ìjọ kan ṣoṣo Ọlọ́run ọba tí gbogbo àwọn àyà Kùránì sọ gbogbo àwọn àyà kòránì pátá tá bá da sọ́nà mẹ́ta Suratul Ikhlas ń sọ nípa ìjẹ́kẹ̀ṣoṣo ọlọ́run gẹ́gẹ́ bó ti jẹ́ pé gbogbo àlùkùránì pátá ìdákanú ìdámẹ́ta ń bẹ ìjọ́kẹ̀ṣoṣo ọlọ́run ọba ní sọ

àwọn sóra méjèèjì ọjọ́ ìdáàbòbò púpọ̀ pàpàá jùlọ gẹ́gẹ́ ìsàlàyé fún wa ní ìjẹjọ torí pé látara tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ pé àwọn níbi àwọn káátà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó fi pé yọ máa jẹ́ ìdáàbòbò fáwọn pàpàá jùlọ nínú máa ta àwọ̀dà láti bí àfùdọ́lẹ̀ mìíràn mọ́. oun tí ọlọ́run bá ní pé sẹ́rí súra méjèèjì kúlẹ̀ àwọn tó bẹ́ẹ̀ fọ́lẹ̀ àti kúlẹ̀ àgbàbí náà èèyàn tí ò ní máa wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba pé fọ́lọ́run ọba sọ́hun tó tó kéèyàn máa fi súra méjèèjì kó máa fi wá sọ lọ́dọ̀ ọlọ́run pé fọ́lọ́run ọba sọ́hun ọfà tí wọ́n sọ pé súra gbogbo àtúwà tánàbí máa tó wá sọ pátá ọlọ́pàá ti rí o yẹ gbogbo àwọn àwọn tó tẹ́lẹ̀ mọ́tí láì ní gbọ́dọ̀ bí wàyí kọ́ bí wọ̀n ìṣẹ́rẹ̀ ìbáàdì bí wọ́n mi nàmọ̀ láti ṣẹ̀yà pé wà á ń ya àdòrò gbogbo àwọn gbólóhùn yẹn àtàwọn gbólóhùn mìíràn tánàbí máa tún wá sọ lọ́dọ̀ Ọlọ́run nígbà wọn ò tí sọ sóra méjèèjì kalẹ̀ fún wọn nígbàrà tí wọ́n ti sọ méjèèjì sóra méjèèjì kalẹ̀ fún ti Ọlọ́run ó ti Ọlọ́run ọba gbajúmọ̀ púpọ̀ wọ́n fi ní ká máa dé lẹ́yìn ìrun wákàtí mara àrùn wa ayé tó kò ṣe yìí àtẹyọkan rẹ̀ olúwọlá ahad àtẹyọkan rẹ̀ olùwàlú àfọlá àtẹyọkan rẹ̀ olú àwọn olùrọ̀bì náà àtẹyọkan rẹ̀ bẹ́ẹ̀ ló ń sọ ọlọ́wọ́ bá ló tún kọ́ wa nípa pé gbogbo ògbà yóò tọ́lọ̀ bá ní pé ká máa

gẹ́gẹ́ bí àwọn olùmọ̀sí sọ àfáà búnú báyìí àti àfáà sí sọ́ọ́dà lè fè mí muhammadu búnú sọ́ọ́dà lè fè mí wọ́n bí wọ́n nípa pé àwọn súrà mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe ń gbà pé bàbá fẹ́ sùn lálẹ́ tá a bá kà wọ́n tí wọ́n ní ká tẹ́wọ́ ìjẹ́ àkọ́kọ́ fi atẹ́gùn sọ́wọ́ kó tó di pa á kà ni àbí tá a bá kà wọ́n tẹ́lá tó fatẹ́gùn sọ́wọ́ kó tó di pa á fẹ́ rárá àfọwà muhammadu búnú sọ́ọ́dà lè fè mí wọ́n lè yóò dàgbàrí àti mẹ́tọ̀ wípé tó hírò àdìsí yẹn bó ti wá gẹ́lẹ́ òun náà ni pé a kọ́kọ́ pàtẹ́wù ni ṣùgbọ́n wọ́n ní pé nínú túmọ̀ òun náà ni pé tá a bá kà á tán a wà ẹnu wa sọwọ a wà wa a fẹ́ra ojú wa a wa wa a ka kúrò àlọ́ àlọ́ kúrò lẹ́ni tá a fàtẹ́gùn yẹn sọ́wọ́ a ti fi ra orí ojú àti gbogbo ara wa bí bọ́ ọwọ́ bá dé a ti ṣe bẹ̀ lẹ́lẹ́kẹta ó ń sọ ọlọ́run ọba máa ṣe bẹ́ẹ̀ sódà ààrẹ tó ṣe é tọ́lọ́jọ́ tó fi dé ìyàwó Aisha a máa ṣe bẹ̀ fún àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam nínú sọ ìkọ̀kọ́ rí wọ́n ní ìyàwó Aisha yóò gba wà àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam yóò gba ọwọ́ rẹ̀ méjèèjì mú yóò wá bá ka àwọn sóra mẹ́tẹ̀ẹ̀ta ìsí ọwọ́ rẹ̀ yóò wá fẹ́ra lójú yóò fẹ́ra lórí àti ìtọ́wọ́ yẹn bá dé láàrin yóò tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì yóò tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta wọ́n ní yàwó àìsàn ṣe bẹ́ẹ̀ nítorí pé ìbùkún bẹ lọ́wọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam jọ̀wọ́ ti ẹ̀ lọ ó ń ṣe ọlọ́wọ́n bá àìlera tí ó lè jẹ́ orí máa rí wí ìyàwó àìsàn wa máa ń bá wí ṣùgbọ́n yóò bá wí sí ọwọ́ rẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì káwa ní gbìyànjú kàmà síbẹ̀ àwọn tá a wá sọ lọ yìí àwọn àyà tó ṣe fáwọn mẹ́fẹ́ sọ ni ìyẹn Quran 9 sọ́tù tàúbà ayà 14 àti Quran 26 sọ́tù lèsìrọ̀ sọ́tù ṣọ̀rọ̀ ayà 80 àti sọ́tù Yunus Quran 10 ayà 57 àti sọ́tù eh, Nahl Quran 16 verse 9 àti sọ́tù lèsìrọ̀ Quran 17 verse 82 àti sọ́tù Musil àti ayà 44 rẹ̀ àwọn súrà yìí òun ni àwọn táwọn máa ń pè ní àyà tó ṣe fáwọn àwọn àyà yẹn

kọ̀bá jẹ́ ìsẹ̀ tó gbà láàkáyé ẹni ní àwọn ọ̀ṣúra yìí àtàwọn àyàtì yìí ìwòsàn lọ́jọ́ fún wa nígbàtà àbá ti ń ṣe àwátàjẹ́ sàn lọ́hùn gbogbo àwọn tó rẹ̀ àti àwọn ayẹyẹ àtàwọn míì àwọn olùmọ̀ wọ́n lọ́sẹ̀ tọ́ bó ti jẹ́pa ilẹ̀ ìka lásán bẹ́ẹ̀ náà lọ́sẹ̀ tọ́ káka sínú omi tàbí káka sí ohun tó rọ́pò omi gẹ́gẹ́ bí zaitun gẹ́gẹ́ bí abátú sauda gẹ́gẹ́ bí oyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn àwọn tó pọ́ wà liquid aláǹfààní ká sí bẹ́ẹ̀ láti kà á ṣùgbọ́n ká má gbàgbé pé nígbà tá a bá ń kà á ní owó wọ́wọ́ débi ohun ń kà á sí yẹn ìdílé sàárà nígbà tá a bá kà àwọn tán ká sí ohun tá a kà yẹn láti lè jẹ́ pé ń kà ó lè bá bẹ̀ ìdílé sàárà sì wá pẹ̀lú àwọn àfáà Sheikh Salih Al-Fawzan àbídọ̀wùlọ́ àfáà wa Sheikh Salih Fawzan tọ́lọ̀nkọ́ bá wa sọ wọn wọ́n èdè ìkú nísìn nínú àwọn àgbà àfáà ní Saudi tí wọ́n ti dàgbà ní pé wọ́n ti wà ní 92 years báyìí wọ́n ní pé àwòlá àyẹ́kùrọ̀ olè mùsùlùmí àdá àfẹ́yìn ihun tó dáadì òun náà ní pé ọmọ ya mùsùlùmí ọkà fún ọmọ ya rẹ̀ àwọn súrà yìí yà ń yà ń fòta kọ́ sí atẹ́gùn aláìsísìmẹ̀hẹ́ ara ẹni sí ayẹ́sọ̀ ka àwọn àyà yìí tí a kọ́ pátẹ́gùn sí oúnjẹ lára àwọn alẹ́m nínú tàbí ibi tẹ́nìyàn bá ń kẹta àró rẹ̀ ibẹ̀ ní kéèyàn gbẹ́nu sí kéèyàn bá ka àwọn súrà yìí tàbí kéèyàn bá ka àwọn àyà sí wàá di ó kéyà tó àyà wọ́n lélẹ́yìn ni àwọn àyàtò rúpíà tó bá ṣẹ̀rí àmú wàyín kọ́ra aláhù wàyín kórè aláhù fi máa kódà tí wọ́n bá bẹ́ nìyẹn ká nínú omi ṣẹ̀rí bá hù ọwá mú omi náà bàkàdáríkà àyìtàn òun náà máa dáadáa ọ̀kọ́ láàfíìlọ̀ ọ̀nà wọ́n tún sọ ń bò mí báyìí pé ó kí yọ́ tún mọ̀rí bínú Kùránì kẹrì kéèyàn tẹrúkíà fún ẹni táà rẹ̀ bá ń ṣe ìdàkánẹta na sọ yí rìdá sọba ìpé lọ́nà na ẹgbẹ́ ká ọ̀nà tí ó gbà wá látọ̀dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam tí wọ́n náà fi kàá ni yà ń yẹ kọ́ra pẹ̀lú kéèyàn ká àwọn súrà ìyàwọn àyá sí yí wọ̀nyá ń fòtò aládìmọ́rí kéèyàn wá fàtẹ́kù sí aláàrẹ̀ yẹn la àwọn aláàmọ́bìnrin iṣẹ́ yìí máa dá ọmọ sí tọ́gà wọ́n máa ṣe rúrẹ̀ ó sì bófin mu di annan nabi ya sallallahu alaihi wasallam tó ibi ànábì wa muhammad sallallahu alaihi wasallam rọ́kọ̀ òun náà káàbẹ̀ wọ̀ rúkìyà wọ́n sì káàbẹ̀ fánàbì náà wà á mọ̀rọ̀ bí rúkìyà ó sì pàṣẹ oúnjẹ ọlọ́run bá sọ pé ah, a ojúkójú ti wọlé yìí ìsàbẹ̀kú ha ẹ̀kàrúkíà fún torí pé wọ́n ti fi ojúkójú ti wò ó wà já sáà ànẹ́bì sì sí lẹ́tọ̀ọ́ bákaná àfáwà sheikh sọ́ọ́lẹ̀ abdulaziz alu sheikh ni ọdún 1419 nígbàtí a ti wà ní 1442 báyìí wọ́n ní pé alimọ́sọ́l annal isalu ya wal qira'a ìnẹ́fùkì nẹ́f au nẹ́fùkì lèmá inú kẹta gbàlérò òun náà ní pé tí wọ́n bá ṣe rúkíyà kéèyàn ń gbà tí wọ́n bá ṣe rúkíyà yẹn tẹ́ tí yẹn káàtá kéèyàn fi atẹ́gùn sí ẹni tí èèyàn bá ka rúkíyà yẹn sí bákan tàbí kéèyàn fi atẹ́gùn sínú omi tí yẹn bá karúkí àyẹn sí tó mọ̀ yẹ kọ́ọ̀rọ̀ alìmọ̀rí lẹ́yìn náà tí wọ́n wá gbé fálà rẹ̀ kò mú áó ìsọ́pọ̀ àlẹ́ yìí tàbí kí wọ́n jẹ́ kó fi omi yẹn kó fi wẹ̀ sàádọ́lá adásáré eléyìí kò sí tó gbogbo bẹ́ẹ̀ torí pé eléyìí ní ìpìlẹ̀

pé táhà òṣùn tó burú ń bẹ̀ tọ́bá ìpé ayà fòhán a sì rí ọ̀dọ̀ ọ̀rọ̀ tí wọ́n ní pé rárá amáhà ṣùgbọ́n bàbá ìṣẹ́lá nípa pé èyí tó dáa jù dípò táwa wùdẹ̀ sọ fáńsẹ̀ máa ha táwùlẹ̀ jáde kó níbi èkè láàbù wọ̀nyí káfẹ̀ kan ta á sínú omi tàbí ohun tó dàbí omi tó ń tọ̀ kó ń tọ̀ wọ́n sì mú tàbí kó jẹ́ nìkan sí pé wọ́n dà lùlà ẹni pé ó fi kára ìfẹ̀lá yóò sì ní ìwòsàn pẹ̀lú àna ọlọ́run ọ̀tà jẹ́rùsàn ọlọ́run eléyìí ni àwọn ìlàjì ìwòsàn èyí tí a tó fífẹ́ pàwàtà jẹ́ mùsùlùmí yálà èyàn lè ṣe fún rẹ̀ tàbí fún ti báyẹ̀ ṣe gbogbo ẹni yóò tí wọ́n bá tẹ́ nídá lọ́lá ń fà ní kó ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni yóò tí wọ́n bá fojú wòkúwòwò iná lọ́lá ń fà ní kó se bẹ́ẹ̀ gbogbo ẹni yòówù tó bá rí pé ihun tí ń ṣe òun ọ̀fẹ́ jọ bó ti bára òun ṣe rí gẹ́lẹ́ mọ́ lọ láǹfààní kò sí bẹ́ẹ̀ àwọn tàjẹ́ ó sàn lọ́wọ́ gẹ́gẹ́dẹ́ lẹ́ni tó ṣe pé wọ́n bá dé e mọ́lẹ̀ láti lè má jẹ́ ó súnmọ́ ará ilé rẹ̀ ní súnmọ́ ọlọ́kọ láya pé kò ń pé lọ́kùnrin eléyà máa rí bẹ́ẹ̀ nípa pé kàtàkó súnmọ́ ẹni tó jẹ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó pé bí so pé tẹ́lẹ̀ ọmọ àtẹ́ tó ṣe pé kọ̀mà pímọ̀ ọjẹ́ tó ṣe pé ní ìpẹ́ ọmọkùnrin rẹ̀ rọ nípa tó bá súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ àwọn olùmọ̀ wọ́n lélẹ̀ yìí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà tó ẹni tó jẹ́ àlè ìta torí kó lè bá máa bá sàbúrú yìí yọ tẹ̀ ní dẹ́yìn kó má bàa máa sún ní ìmọ̀ gbogbo ìyóhù tó bá jẹrí ọ̀sẹ̀lẹ̀ kákọ́kọ́ mọ̀ pé yọ bá èyí fẹ́ sọ gbogbo èyí tó bá tó bá bá ṣẹ̀tọ̀ téèyàn bá ń ṣe tẹ́lẹ̀ náà ìdájọ́ ẹ̀sìn lọ́tọ̀ ní fún ẹni bẹ́ẹ̀ ẹni ọba ti níyàwó ńlé àmọ̀dájọ́ ẹ̀ ẹni tí ọba sì níyàwó ńlé àmọ̀dájọ́ ẹ̀ ẹni ọba ti lọ́kọ nle amọ̀dájẹ́ ẹni tí ọba ti lọ́kọ amọ̀dájẹ́ ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀rí ànẹ́sì ni pé ẹni ọba ti lọ́kọ tàbí ọba ti níyàwó lọ́rùgbò òbí sẹ́ì wọ́n jẹ́ nìkan tí pé wọ́n bẹ̀ lórí àwọn sára ìgbé rárá o gẹ́gẹ́ bó ti wà lọ́dọ̀ Muhammad sallallahu alaihi wasallam wó ṣe òun ni pé wọ́n rí mọ́lẹ̀ wọ́n sì jẹ́ nìkan tí pé wọ́n sọ fi kú yálà ọjọ́kùnrin ni àbójóbìnrin ṣùgbọ́n tó bí ẹsẹ jẹ́ pé ọba níyàwó àkọ̀bá sì níyàwó tàbí kéè lọ́kọ wọ́n nà lẹ́gbà ọgọ́rùn-ún níbi tí gbogbo ojú bá ti lè pé gẹ́gẹ́ bí àárín ọjà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ láti lè jẹ́ pé ìdójútì kó lè bá àpá ọmọbà ṣèwé ẹ̀mọ́

olókúta ìgbà báláwùjọ wà sára náà ti mọ̀ yẹn tí ó kúnná nígbàtà bá ṣe bẹ́ẹ̀ wọ́n ní ká lọ sọ́nà mẹ́ta tàbí ká lọ sọ́nà méje tó mọ̀ tí ipa dà sínú omi ìyẹ́kùnrọ̀ sínú àwọn súra wọn ni kọ̀ wá pé òun náà ni àwọn súra márùn tọ́bẹ̀ pẹ̀lú kólíkólíkólí òun náà ni súra tó lè jẹ́ ọ̀sọ́rọ̀ tó lè kàfírún ọ̀sọ́rọ̀ tó lè ikhlas ọ̀sọ́rọ̀ tó lè falak ọ̀sọ́rọ̀ tó lè قل kólà òdòbìrabìnà àwọn sọ́rọ̀ mara àwọn yàtayá tó kò sí àákà sínú omi náà tó mọ̀ ya sòmínú lẹ́yìn náà àwà jẹ́ nìkan sí orí ẹni bẹ́ẹ̀ yọ́ wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tàbí kọ́ ju ẹ̀ẹ̀mẹ́ta lọ afọ́nù da máa bẹ́ gbogbo ohun tí ń bẹ pẹ̀lú ẹ̀ pẹ̀lú àna ọlọ́run iná ẹ̀ ni ọ lọ níbẹ̀ ni àwọn olùmọ̀ ti rí pé gbogbo ohun tí bá ń tìyàn pátá tí ọ̀bá pé lójútùmọ́ láláǹfààní ká ṣe nǹkan yìí púpọ̀ ṣùgbọ́n wọ́n sàlàyé pé wọ́n wúwà jẹ́ yìí lè rọ́jòlé ìdáhùnbíta àlè ṣùgbọ́n kí ní òun wá dà púpọ̀ fẹ́ni tó ṣe pé tọ́bẹ̀ẹ́ tẹ́ súnmọ́dà ọlẹ́tọ̀ rẹ̀ báyìí yọ ọ̀rọ̀ ni kò ní lè súnmọ́

káfí bọ́ lọ́wọ́ gbogbo ojúkójú káfí bọ́ kò lọ́wọ́ àlùjẹnu káfí bọ́ kò lọ́dọ̀ àwọn ìkà èèyàn bí àlùjẹnu àlùjẹnu bí èèyàn àwọn tó jẹ́ àwọn ẹni ibú láwùjọ nígbà tí wọ́n bá jẹ́ nìkan tí wọ́n fojú kojú wó yẹn káfí bọ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó ní àánú yóò sì àánú kọ̀ọ̀kan wa الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين حتى وقفوا لهم أستكتب فان نبي محمد صلى الله عليه وسلم ìkí àti ìgbẹ̀kọ́ lọ bá ara lè àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ tó fi di ọjọ́ ẹ̀sán àwọn ohun tá a sọ́lọ fún wa yìí òun náà ni gbogbo ẹni yóò tó bá ti gbájúmọ́ ẹ̀sìn rẹ̀ tó fi bọ́ lọ́wọ́ gbogbo àwọn ẹni tó jẹ́ àwọn ìkà láwùjọ láwà yìí ní àbá ti mójútó ó ti bọ́ lọ́wọ́ wọn yẹnyẹ fún òsì lè jọ pàdé mọ́ láíláí ṣùgbọ́n eléyìí ló kù díẹ̀ káàtó lọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn mùsùlùmí àkọ́kọ́ tó ti pé wọn a máa ṣe pàṣípààrọ̀ láàrin ara wọn àtàwọn baba aláwo àtàwọn onífá àtàwọn oníṣègùn wọn a máa ṣe pàṣípààrọ̀ lọ́dọ̀ ara wọn pé kí ni wọ́n ní lọ́dọ̀ ọ̀tẹ́ kémi ní òfin ọ kí lèmi náà ní kémi ní òfin ọ àwọn bàbá wa máa ṣe bẹ́ẹ̀ léyìí tó fi pé wọn ọmọ bẹ́ẹ̀ pa máa ṣe bẹ́ẹ̀ àwọn kan bẹ òṣun tó burú láì jẹ́ pé sẹ́jẹ́ pé pàṣípàwọ̀ lè wáyé nípa àwọn nǹkan tó bá ṣe pé ọba jẹ́ àwọn ìwòsàn lásán kí èsè ìpé bá fẹ́ fi wá ìsọ́ ìsọ́ tara tààdì mọ́ra torí pé àwọn olùmọ̀ wọ́n ní pé ká ha Al-Qur'an ká dì mọ́ra ìjọ́sẹ̀tọ̀ láti ṣe bẹ́ẹ̀ ìyàwó Aisha àti àwọn sàábé mi wọ́n sára ìpé tó máa ikú bẹ́rẹ̀ yàlò kúrán lábá ṣe bẹ́ẹ̀ sáàtì ṣe bẹ́ẹ̀ fẹ́ ilé jẹ́ mùsùlùmí sí tó burú bẹ̀ nígbà tí àwọn mi sọ pé rárá o ó tọrọ àrí pé wa Muhammad kó ṣe wẹ́ wẹ́ àwọn sọ pé ọ̀dà púpọ̀

a ń wá ìsọ́nì yóò sì kọ́ sí lókínú fún wọn àmìnú àwọ́dámútó mínú ẹ̀ ń bí mọ́kánù yàmàdù ẹgbọ́lọ́wọ́n bá gbọ́ ìwọ̀n ẹ̀bá ṣe lẹ́ẹ̀kù lẹ́sà ìwọ̀n tí ọkọ̀ fún wọn bọ́rọ̀ yẹn ti dáa tó ọ̀dá kéyìí ó jí fẹ́ kí èsì mùsùlùmí

ó lè torí rẹ̀ kọ́ padà wálé látàbí ẹ̀kúta kò túmọ̀ sí pọ́gbọ́ lọ́wọ́n ọba gbọ́mọ́ ihun ta dì fún lọ́gbàgbọ́ ló fi wá jẹ́ pé táfi kọ́ ni pé kéèyàn máa sọ lẹ́nu ọ̀tá púpọ̀ ju ká dì fún mi lọ táfi kọ́ ni pé ẹ máa wulẹ̀ wí ṣùgbọ́n àwọn bàbá wa látara pé ìmọ̀ òtí débi tó dé lónìí alihamdulilayi rabbil alamin ọgọ́ọ̀rọ̀ àwọn èèyàn ọmọ kẹkẹ wọn ò tí ẹ̀ mọ́ ká wọn ò tí ẹ̀ mọ́ wí ara àti àṣùbánà láwọn olè wí lọ́wọ́lọ́ ọlọ́pàá láwọn olè tọ́ iná lójú owó pọ́nà òlà wá lè já ó lójú wọn máa fi fún wọn ṣùgbọ́n lónìí alhamdulillah ọpẹ́ ní fọ́lọ́run àti mọ̀ ọkọ àti mọ̀ ọkà àti mọ̀ wí ó ti tẹ́ rìpọ́ọ̀dù kalẹ̀ kàkà tó fi wájẹ fún wọn ó dì í fún ọ tẹfóònù rẹ kalẹ̀ kọ́ ìwà rẹ́kọ́ọ̀dì tí wọ́n bọ́ wí sí ọbádásìkò gbàdọ̀ fẹ́ fi ń wá sọ lọ́dọ̀ ọlọ́run ọ̀tẹ̀ fóònù yẹn padà bí bá tí ń wí kọ ọmọ wí tẹ̀lé àánú ọlọ́run bó sì borí wa pẹ̀lú àánú ọlọ́run eléyìí ni ohun tó yẹ pé a fi bọ́ lọ́wọ́ gbogbo àwọn tó jó ń ṣègùn láwùjọ tá a wà yìí tí èsè mùsùlùmí àtàwọn tó jẹ́ àwọn àlùfáà tí wọ́n da gbogbo ẹ̀kọ́ a fi bọ́ lọ́wọ́ wọn pátápátá láàfi lè pàdé a lè pàdé pẹ̀lú lọ́rọ̀ bẹ́ẹ̀ láà lè pàdé pẹ̀lú léegun bẹ́ẹ̀ láà lè pàdé pẹ̀lú ilé yẹn máa jà kẹ́kẹ́ èyí tó ṣe pé àwọn bàbá wa lákọ̀ọ́kọ́ ọjọ́ àwọn òní bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n kàkàkó fi wá jẹ́ pé táwa ní ọmọ ọlọ́run ẹlòmí ọmọ ọlọ́run ọba rárá àwọn kìíní lọ́dàpọ̀ lọ́dàpọ̀ lọ́dàpọ̀ ọwọ́ ajẹ́ nìkan tó ṣe pé máa ń ṣe léè fún gbọ́lọ́run ọba gbọ́ ṣùgbọ́n pàtàkì àdẹ́wò dé ó jẹ́ àmọ̀ pípọ̀ gbọ́lọ́run ọba gbọ́ rárá ọ̀kẹ́ náà ọmọ ìyá wa kan tó ti lọ bọ́lọ́run kọ́lọ́n kó bá fọ̀ oúnjẹ kó bá ṣàfóúnjì fún ẹni tá ń wúyọ ọmọ ọba dẹni òun náà máa ń pẹ́ ara rẹ̀ ní ṣéwù ṣéwù ṣéwù nílùú muslim ẹni yìí nígbàtà tó wà ń lẹ́ẹ̀kọ́ ìsábà máa ń lọ ọ̀dọ̀ ẹni dáadáa tó rẹ̀ ní ìjá lásùmọ́ mi fẹ́ ẹ̀ gbogbo ìgbà yóò ti bá ti débẹ̀ a máa kẹ́kọ̀ọ́ a máa kọ́ kéwú díẹ̀ díẹ̀ ṣe pé ṣùgbọ́n ṣe wá àgbà ní muslim ẹni táwọn yìí ti gbọ́ lọ́wọ́ ọba gbọ́ níwọ̀n ọba ṣùgbọ́n náà tó gbé ọ̀rọ̀ rẹ̀ gbà tọ́lọ́wọ́n padà fún padà jẹ́ kí àwọn ẹni ibú mú òun náà ni pé àwọn pàǹtí pọ̀ nínú tẹ̀mí ayé ẹ̀ lára àwọn pàǹtí òun náà ni pé ẹni sáwọn ìmá ń lo òde mọ́lúdù dáadáa in ti òde mọ́lúdù bọ̀ lóru ọba pàdé àwọn ológbo ni ẹ̀ríwọ̀ ẹ̀ríwọ̀ okú àwọn yòókù bá sálọ tòun ogún sí lòun fẹ́ máa sálọ sí ìgbàgbọ́tọ́ ta ni o tí a bá nígbàgbọ́ bẹ́ẹ̀ ò nídìí ọ̀sálọ fẹ́lẹ̀ ẹ̀ka tí a bá ti fi àwọn àwọn sóra tá a sọ ìpínlẹ̀ bí ti sọ wọ́n máa fi ọ̀ká àbọ̀ ni tọ́rálùjẹ̀nu tí wọ́n bá tí wọ́n bá rìn tí wọ́n bá ṣe òun ó ti rí pé ẹni tí ń bọ̀ wáyìí ọlọ́run ti sọ ọlọ́run ti dáàbò bò ọlọ́run ti pẹ̀lú ẹ̀ wọ́n máa fi ọmọ owó lẹ́ máa rọra ni ṣùgbọ́n tó wá pé wọn náà bá láwọn nǹkan ní tó ṣe ń kọ̀rọ̀ yóò léwu nínú ẹni yìí dúró pẹ̀lú gbàgbọ́

ọjẹ́ nìkan tó gbẹ́gbẹ́ òdélé jọ́kẹta ẹ̀pà ògbówó mọ́ tí nǹkan yìí bá tẹ̀lẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí àwọn tó jẹ́ nire tó jáwọn olùmọ̀ ní ẹwà pẹ̀lú ìyọ̀ndọ́ ọlọ́wọ́n bá tẹ́ni náà gbogbo ohun tàà sọ lẹ́ẹ̀kan tí wọ́n bá káà fún tí wọ́n bá káà fún tí wọ́n gbọ́ lé lórí tí wọ́n káà wọn sóra yẹn fún tí wọ́n káà wọ́n fi fa àyàn àlùjẹ̀ lónìí yọ jáde láàrẹ̀ pẹ̀lú àlọ́ ọlọ́run mùjárọ̀bù ni ọlọ́lọ́mọ ya àwọn tí ìtọ́lọ́wọ́ bá ti lò sábàbí fún rẹpẹtẹ ọ̀láfin náà sọ̀rọ̀ mẹ́sì dáyàdá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ ìhun tí wọ́n yẹ wọ́n fi tọ́jú ẹ̀ ìtọ̀ ni wọ́n máa lọ fi fọ̀gbẹ́ ẹni ìgbà tí gẹ̀ yìí dé ìgbàgbọ́ kọ́kọ́ wú lójú ẹsẹ̀ ìtọ́ mo dó dáwọn ológun ní lóhun ní o ẹjá pẹ́ lọ bá ń bẹ̀ wọ́n o ìgbàgbọ́ ti wó ẹlọ́bá ń bá àwọn olóògbò ní ìgbàgbọ́ ti wó tàní jẹ́bẹ̀ tàní jẹ́ olóògbò ní lọ́dẹ̀ tó jẹ́ mùsùlùmí tọ́gbọ́ láwọn bá gbọ́ gbogbo gbàlá máa ń sàlàyé fún wa pé gbogbo agbára táwọn olóògbò ní lọ àtàwọn tó jọwọ́ ara wọn bẹ́ẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bí ọmọ primary school tí ń ṣe èbó lásẹ̀mblì pẹ̀lú ẹni tó wà ní doctorate tó wá wà níwájú rẹ̀ primary school wà ń fẹ́ èbó ẹ̀dàkùn èbó lọ́fẹ́ pọ̀ ní kí lọ́fẹ́ máa wí bẹ́ẹ̀ làpéjúwe gbogbo àwọn tó jẹ́ gbé olókùnkùn pátápátá yányá lẹ́gbẹ̀ẹ́ ni ọba jẹ́ mùsùlùmí tó gbọ́lọ́wọ́ bá gbọ́ gbogbo wọn ń pè lágbára yẹn pátá àlùjẹ̀nú gbogbo ẹ̀ látòkè délẹ̀ gbogbo wọn ń pè lágbára yẹn pátá àlùjẹ̀nú gbogbo ẹ̀ àwa rí náà mùsùlùmí lónìí náà táwọn náà dìrọ̀ máwọn nǹkan yìí táwọn náà rí ń fi agbára tó wọ́n tó fi ń fi àlẹ̀ fáwọn èèyàn kódà wọn a máa fi gbobi olóbì ọ̀kẹ́ mi olókè wá bí ó fi gbobi olóbì obìnrin yẹn sì bẹ lọ́dọ̀ rẹ̀ dèjì ẹgbàmọ̀ ọdún yọ àwọn èèyàn bẹ̀rù ẹ̀ bí tí ah, ń ṣe ní tọ́lọ́ yẹn bẹ̀rù ọlọ́run ọba ló yẹ bẹ̀rù àwọn èèyàn bẹ̀rù èèyàn wọ́n dá wọn bẹ̀rù ìtọ́lọ́run ọba lọ ẹni ọba jẹ́ mùsùlùmí tó dúró déédéé kò ní bẹ̀rù ẹni kankan tayọ ọlọ́run lágbọ́n ibi táwa yìí kò ní bẹ̀rù ẹni kankan tayọ ọlọ́run ṣùgbọ́n ẹni yìí ó ní ẹlọ́ba ń bẹ wọ́n àwọn làwọn náà bá fi ah, ọwọ́ ti bà bàdì tó ẹran dúdú méje àti epo pupa àti ẹyẹ lẹ̀kẹ́lẹ̀kẹ́ ẹ̀tùmọ̀ bí wọ́n ti máa ń da fún wọn yẹn gbogbo ẹni yóò tó bá irú ìlànà yẹn láì kódà kó pẹ́ra mùsùlùmí pọ̀ wà káàfíà ìyọ sọ bọba ti ń gbọ́tọ́ nìkẹ́ bá sọ pé ẹ̀lọ mú ẹ̀rẹ̀ kẹkẹ wá bó ti bẹ̀rẹ̀ ti gbọ́dọ̀ yìí nì ẹ̀rẹ̀ pupa la gbọ́dọ̀ lò tàbí ẹyẹ dúdú la gbọ́dọ̀ lò tàbí àkùkọ dúdú la gbọ́dọ̀ lò ìlànà tí rìn yẹn ìlànà ẹkú fúrò ní kìí sí ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò sí jàmbá tẹnu kọ́dà kò sí gbà ń ṣe ń kọ́ ọ̀sẹ́ni tí ò ní gbọ́ kò sí gbà ń ṣe pamọ́ ṣùgbọ́n gbogbo àwọn ìlànà táwọn yẹn àwọn tó ẹgbẹ́ wọ́n máa ń ṣe wọ́n máa ń yọ sí ìwé ìsìn ìta gbangba irú wa yóò ti mú ọkọ̀ lágbà pé ẹ́ ààrùn ah, ẹ̀kọ́ lẹ́ẹ̀ká bá bí elé ṣùgbọ́n o ààrin ah, wọn bá wí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọ̀nà tó gbà kéwú lójú kí lúwọ́ padà dàpọ̀ mọ́ sàpapọ̀ àdúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run bá fi ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi ń ṣàánú wa láwùjọ wa yìí àwọn tó ti lọ bọ́lọ́run ọlọ́dàkùn bá yá fi ẹlòmíì ibi tó ti kéwú ni wọ́n sin lọ́nà ibi ó ti kéwú ni wọ́n da gbogbo ẹ̀pọ̀ fún kó wá ẹ̀sẹ̀ máa gbọ́hun tá ń wí yìí kó dá etí rẹ̀ lè má fẹ́ gbọ́ kẹsẹ̀ ìwíkúwíwò là ń sọ yìí pápá jùlọ tálùjẹ lórí ọba fẹ́ filẹ̀ torí gbogbo ọ̀sẹ̀ ń jẹ́ ọ̀lálùjẹ nínú wa o ìyàwó àìsà ti fi síta fún anẹ́bí Muhammad sàálà sáńjọ́ kan anẹ́bí ní pé ah ìrẹ́ àìsà sáìsì ẹ̀mí ẹ̀ jíde ni ní oúnjẹ ọlọ́run tí mo lálùjẹ oúnjẹ ọlọ́run tó bẹ́ẹ̀ ni ìrẹ́ oúnjẹ ọlọ́run sí wọn náà ní anẹ́bí ní fún mi náà ní o ṣùgbọ́n náà ọba ti bá mi yọ̀ǹda tèmi kò ní pamí látẹ̀tẹ̀ kàfi tọ́yọ́ lọ́wọ́n ọba nínú tọ́lọ́n bá ní kéyìn ó rí ìlànà ẹ̀sìn ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ tó ṣe pé kọ̀ rí inú èyàn orí yẹn pa láti aburú àfi dáadáa ah alihamdulilayi àbẹ̀lọ́n gbogbo ẹni yóò ti rìn ní òkùnkùn ọlọ́dàkùnbà fi wọ́n sínú bá sọ náà lè bá fẹ́ fáàrẹ̀ zàkókọ̀ tẹ́rí àlùkọ́rán táwọn yẹn òun gẹ́gẹ́ lòdòdó gbogbo wọn bẹ́ẹ̀ yàtọ̀ sí pátá ìbàjẹ́ ni òkòkò ní láti gbàjẹ́ àlùkọ́rán tó ti sọ̀kalẹ̀ fún ànẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam iná ẹ̀ ni àtàárọ̀ rẹ̀ àtọ̀sẹ́ rẹ̀ ní ọ bá rí bẹ̀ ìmọ́lẹ̀ ni kò lè rí òkùnkùn rẹ̀ láíláí ìgbà tó ti wáàdé iná ẹ̀ ló ti jẹ́ pé gbogbo nǹkan òkùnkùn ní máa ń tàn ìmọ́lẹ̀ sí pátá fẹ́ni tọ́nà bàbá ní pé yóò rí mọ́lẹ̀ ní ọkà rẹ̀ fẹ́ni yóò tọ́nà bàbá pé yóò tọ̀ ọ̀nà ìmọ́lẹ̀ ìgbà tí ní bí i Muhammad sallallahu ọlọ́run ti sàánú àlèúmọ̀ yìí àwọn bẹ̀lọ́n ọlọ́run dákun jẹ́ ọmọ òdodo jẹ́ ọmọ irọ́ ní irọ́ jìnà sí ibi yóò ta bá kùn sí tó kùn díẹ̀ káàtó ọlọ́run dákun ṣàtúnṣe wa ń bẹ̀ má jẹ́ wọn amọ́nise ni ó ní má já wọn tó ipa àṣírí tán wọ́n bá lè dárò má jù wọ́n ní kàpá alẹ́ lórí àwọn ń bẹ̀lọ́ gbogbo bí yóò tí nira ń bá àwọn mùsùlùmí ọlọ́dàkùnbà àjogún àlàáfíà fún wọn o gbogbo ẹni yóò tó wà lórí ìdùbúlẹ̀ ọlọ́dàkùnbà àjogún àlàáfíà fún wọn o gbogbo ẹni yóò tó wà ní lórí àìsàn ọlọ́dàkùnbà àjogún àlàáfíà fún wọn o ní parí ọ̀rọ̀ mi àwọn tó ikú jẹ́ àwọn ọ̀yá wa tí wọ́n ń karú tí àbáwọn èèyàn tí wọ́n ń ṣe ìlàájì ariwo máa ń dọ́dọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yọ́nà méjì ló pín sí o ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé àwọn tábà máa sọ bẹ́ẹ̀ ká máa sọ pẹ̀lú ìkra tábàjù kí ṣàtọ́nà pé ni ṣàtọ́nà rí pé òun ní ọ̀nà kan táwọn mùsùlùmí fi ń so ire lọ́bọ́ lọ́hùn láwùjọ táwa yìí òun ní ọ̀nà tó tètè yá táwa yóò bá ti ẹ̀ fi ń àwọn bàbá wa tí àìsàn bá dé wọ́n mọ́lẹ̀ tí wọ́n dáàmú tí wọ́n tẹ́ ogbọ́ ọ̀dọ́ tí wọ́n tẹ́wọ́n ni tó tàtọ́wàdì gbìyànjú tàwọn ará bí báyìí ẹlòmílẹ̀ ní àà pásọ̀ owó owó sán ẹjá gbé lọ́bẹ̀ ẹ̀lẹ́jì ni ọba ti rí wó sàn yọ́ máa gbádà sàlájì rẹ̀ jẹ́jẹ́ ọ̀lẹ́ àwọn sì gbé lọ́bẹ̀ lóòtọ́ alájọ́ tàn sí chọ́ọ̀chì ni àìmọye alájì tó ti tẹ́ sílé babaláwo àìmọye alájà tó ti tẹ́ sílé babaláwo ṣùgbọ́n náà bá ní kárí àǹfààní irú tí wọ́n yìí tó ṣe pé irú wọn ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì padà tẹ́ bẹ́ ọwọ́ pẹ́tò ọ́sà tẹ́nu Islam orí ńlá kanì tọ́lọ̀wọ̀n ọba nípa wa ta wà láyé ní ìsìn à ń rí táwọn tó jẹ́ àwọn bàbá wa ń ṣàfikún rẹ̀ láwùjọ ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà owó wọn tí wọ́n já gbogbo payọ̀ lọ tí wọ́n jẹ́ wálẹ̀ tí wọ́n jẹ́ wálẹ̀ àṣàlàyé fún wa pé ó kíyà àwọn olùmọ́ ní pípa ò ní ìdíká gbowó fún àní kò káàtà sí ká gbowó fún ní wọ́n bá fún yẹn lẹ́bùn kò sí ohun tó burú mẹ́ ṣùgbọ́n kí yẹn máa gbowó fún ah ó léwu ó léwu ó léwu púpọ̀ ṣùgbọ́n kí yẹn máa ṣe kí yẹn máa fi sàwọn yẹn láàánú kí yẹn máa fi sàwọn yẹn láàánú kí yẹn máa fi sàwọn yẹn láàánú òun ni ọlọ́run bá torí ẹ̀ gbé àwọn ànẹ́bí dìde sọ̀lọ̀ lọ́wọ́ àlejò ọ̀sán ìṣe wọn fi ṣe wọn láàánú fi sàwọn aráyé láàánú yìí iná lọ́yẹ kí àwọn olùmọ̀ ní òǹdó lé lórí àwọn tó jẹ́ wọn àfáà láwùjọ kí wọ́n máa fi sàwọn èèyàn láàánú táwọn èèyàn fi lè máa bọ́ nínú ẹgbẹ́ òkùnkùn ẹlòmí wọ́n wọ́n pé ẹni tó tí wọ́n ti fojú wò kú owó wọ́n lè ní ebèrè ní asọ́fún agbógbò tí ó ti ń jẹ́ lórí kankan ojúkójú wọ́n fi wò ẹlòmí tọ́bà ẹ̀kọ́ ìyá ni tí wúwi kúwi lágbóólé wọ́n lè lájẹ ni kò tí ó ti jáde kankan ilẹ̀ Yorùbá nìkan la o lè bá nu dísánárì èbó àbíbìnidí kí láńpẹ́ lájẹ́ ilé èbó kí láńpẹ́ lóṣó kí láńpẹ́ lébèrè asmọ́ òǹtàmọ̀ ìtòmọ̀ àwọ́lá sọ́ọ̀bẹ̀ fúnra wa lọ́dọ̀ tiwa asọ̀wọ́n bẹ́ẹ̀ àti ń pè láàrin ara wa a lè bá ní èdè kẹ̀kẹ́ kò sí ní èdè láwọ́bá rárá pé ọmọ ẹ̀dì kẹ́ ń jẹ́ mẹ́rẹ̀ la fádùjẹ̀nú yóò misbehave bó ti yẹ kó behave òun ni àwọn èèyàn ń pè nírú àwọn nǹkan ẹlòmíì wa ń bẹ ó lè má dáa lórí wú rárá ṣùgbọ́n yóò máa sọ nǹkan ẹ̀mí tó ṣe pé yóò máa ṣe déédéé ohun tọ́lọ̀ fẹ́ jí kó ṣẹlẹ̀ àwọn yóò máa wò pé bóyá lágbára ní odidi rúkìá ni o ẹ̀ka rúkìá fún ni o tẹ̀rẹ̀ yọ pé yọ padà yà wèrè pátápátá ni ẹ̀yìn fún àwọn míì tó ń bá bàbá jẹ̀bú ẹnìkan tó ń gbé lẹ́jọ́ mẹ́ta yìí pé kò tí ìfijọ́ tóun ti là níbi bàbá jẹ̀bú tóun ti parí àfikún wọn ọ̀gbẹ́ni tó síwí díẹ̀ pété àfún nẹ́mbà wo ni ó jáde lónìí láìláha ìlọ lọ wọ́n bá sọ fún pé 21 18 3 wọ́n bá já búrẹ́dì fún tó bá sì lọ ọjà wọ́n bá sì lọ láì wọ́n bá wí ní bàbá jẹ̀bú tó lọ ó rẹ̀ fàmọ̀ pé àlùjẹ̀nú ti ń bẹ lára lára ọkùnrin burúkú yẹn ní sọ ogun nǹkan yẹn wèrè sì sùn wò ní o kò sí gbé lọmọ à ń bẹ lọ́hùn gbogbo ẹni yòówù tọ́lọ́run ọba ń ṣe bí ẹ̀sìn ní mẹ́gbẹ́ ti wà yẹn wà lọ tí ẹ̀sìn ní mẹ́gbẹ́ bá rí ẹni tó karú kí àfún tí wọ́n bá karú kí àfún láàrin 45 days tó sì lo àwọn àsìbá tó ní àyà àtòrò bí anú báwọn àbí ìsìnlá yóò bọ́ pẹ̀lú àna ọlọ́run ṣùgbọ́n ká má gbàgbé kìí ṣe gbogbo ẹni tára ní ní ń bọ́ ń bí ààrẹ rẹ̀ o kìí ṣe gbogbo ẹni tá ìsìn ń ṣe ní ń bọ́ ń bí ààrẹ rẹ̀ o ẹlòmíì lè máa wo ó lè máa ta ìsìn yọ fámíà ń padà kú lé lórí nù àwọn olùmọ̀ sọ pé hikimọ̀ ti bẹ́ńbẹ́ òun ni pé ọlọ́run ọba ọba tó ṣe pé a máa ṣe yìí ó wù ni ẹlòmíì jẹ́ nìkan tó pé ohun tí máa ń ti ń ṣe yẹn àfọwọ́fà fún ẹ̀ lọ́fàá ẹ dákun ẹni tí ń bóbi olóbi èṣù tọ́wọ́ àwọn àjẹpọ̀pọ̀ àlọ́ ọba ẹni tálùjẹ̀ ló pa rẹ̀ ọlọ́ọ̀pá àlùjẹ̀ ló ti bẹ̀ sí la àkàrújà àkàrújà àlùjẹ̀ náà jáde ẹ dákun kí abẹ́sẹ̀ pẹ̀lẹ́lẹ̀ tọ́ba ìwóyàwó ẹ̀ ní wọ́n bá sùn jẹ́jẹ́ tẹ́lẹ̀ ṣé àlùjẹ̀ náà kó sí la àfọwọ́fà ń bẹ lọ́wọ́ ẹlòmíì tọ́nà bá fẹ́ fi dáṣẹ̀ rí àfún tí gbogbo wọn ẹrí ẹsẹ èmi ọlọ́run bó fi dáṣẹ̀ rí àfún tí ẹwà bèmí ọlọ́run so látara bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ẹni tára ń ní pátá nínú ẹni rúpẹ́ alẹ́ ìmú ẹ̀sìn rẹ̀ kó àwọn ń bẹ lọ́run gbogbo àwọn tẹ́ tí wọ́n bá ń bẹ ní ọ̀rí wa tó ń bẹ nítòsí wa táàrẹ̀ ń fi ọlọ́dàgbà jogún àlàáfíà fún ọ agbẹ̀mí wa o jẹ́mi owó gún lórí dáadáa ọ̀làlá haúlá wọ́là fúnlá